àtọrọ ìkẹ́ àti gẹ̀ fún ànábì wa sallallahu alaihi wasallam eléyìí ni ètò yín ètò wa ìbéèrè àti ìdáhùn nínú ẹ̀sìn Islam eléyìí tí a máa ń pàdé àwọn àfáwà àgbà fadilatu sheikh Suleiman Muhammad al-Awwal amúdíyẹyà hafizahumullah wa ra'ahum kọlọ̀n kó jẹ́ kí àwọn àfáwà kan tẹ́ fún wa lórí dáadáa àwọn ṣùgbọ́n àwò pé gẹ́gẹ́ bí pé inú Ramadan ìbéèrè oríṣiríṣi máa ń fẹ́ pọ̀ tí àwọn èèyàn máa ń fẹ́ béèrè so tó sì jẹ́ wípé wáàsí lè mọ́ kọ́fà gbogbo rẹ̀ ó lè mọ́ kárí ẹ̀ so àfi wá fi àǹfààní pé gbogbo ìbéèrè tá a bá fẹ́ béèrè lórí Ramadan yìí so kí kábàánì béèrè so wọ́n bá ní sọ àwọn ibi tí a pè wá sí láti béèrè àwọn béèrè yẹn. bẹ́ẹ̀ni o oh eight o oh seven seven six two six four three one nọ́mbà tí apc náà wọ́n ní kí ìbéèrè nìkan ó ní wọ́n fẹ́ fi ètò ti tòní ṣe tó jẹ́ àǹfààní tẹ̀yìn ọmọ ìyá wa nípa ọ̀rọ̀ àwọn ọ̀mọ̀dá tó ọ̀mọ̀dá ọ̀kẹ́nu gan nítòsí abẹ́ ìfọ̀ ó pọ̀ gan tí wọ́n fẹ́ kí gbogbo wa kọ́ màá tó ra wọn níwà fẹ́ pé nǹkan tí wọ́n ṣe wọn ọ̀mọ̀dá ẹ̀dá tó yẹ kó ń bá àwẹ̀ wọn jẹ́ ẹgbẹ́ wa fẹ́ pé nǹkan tó ń ṣe kọ̀ bàwẹ̀ tó bá sàrò ti bàjẹ́ báyìí tó sì bàjẹ́ àwọn kan wọ̀nyí a dà sí ìbéèrè wa asalaamualeykum tí wọ́n bá ká Assalamu alaikum. 08077626431. 08077626431. Nọ́mbà ni kí ẹ pè sí ẹ̀rọ kí nọ́mbà sí o. 08077626431. Òní kí ẹ pè sí ojú òpó Bàdó ẹ̀fẹ̀ sí Personal FM. Assalamu alaikum kí lábára kápẹ́ o. Wàlẹ́kùn sọ́lá máa ń sọ àmì ọ̀la. Wọ́n dà sí etí ìta wípé ètò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Ramadan nìkan o ní kí ẹbí rẹ̀ ọ̀dẹ̀ kò tó wà lẹ́nu ètò ní ti pẹ̀lú Ramadan nìkan o náà ní kí ẹbí rẹ̀. Àsìlámù alékọ́ fún ọ̀rọ̀ jágbà ní ọgbà. Àmín Allah. Aláàmì ọlọ́run. Béèrè ní ọ̀ṣẹ́ o. Àmín Allah. Bẹ́ẹ̀ ni kìíní di ọlọ́run. Ọlá ń gbẹ̀jẹ̀ bẹ́ẹ̀. Wọ́n tọ́ ọdún kan tèmi ní Kápásáìdì láti ní Àrídájú. Mo ní kí n béèrè pé ṣẹ́fẹ́ nìkan máa gbà kó tó di pé ó ti sáárì kọ́tọ̀ ti wà. Hello, agbọ́yìn. ẹ̀gbọ́n bàbá wọ́n ní ẹjọ́ bá pẹ́ kí tí ó fi jí lọ́wọ́ pé àkùnrin àti wá là wọ́n ṣe ẹgbẹ́ ní sáré jẹ tàbí pápápá tó bá àtijọ́ ti lọ tó fi sáré jẹ. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah nabi sallallahu alayhi wa sallam ẹ̀dọ̀bàrẹ́ ìdàtú jẹ́ ìkẹ́ fún gbogbo wa jẹ̀má ẹ̀mí wa ti rí ìbẹ̀rù ọba rẹ̀dà yóò jẹ́ kẹ́mi wórí ìparí rẹ̀ lọ́dẹ̀gbà ní bàdà fún wa ọ̀rọ̀ tí àwọn onímọ̀ ní lórí ẹni tí bá ń jẹ sàárì lọ́wọ́ tí àlùbájáre wa yọ ọ̀rọ̀ márùn ni níbi ojú kan bẹ̀ náà lè yìí ò ti ní ààwẹ̀ níbi tí kí ọlọ́run ọba gbá èdè àkọ́kọ́ ó ní kéèyàn máa jẹ sàárì lọ́wọ́ lẹ́ni tí ń ṣe èméjì wípé ṣé àlùbájáre ti yọ àbí èyọ àlùbájáre yọ ní five forty lápẹẹrẹ ó wá ń jẹun ní five ó jẹun wẹ̀ five Twenty 28 or five twenty nine or five thirty or five thirty 539 ó fi àdí 540 forty one. Ah, àbí gbogbo tí ó sì ń sọ́ngbà tí ó ń sọ yìí kò tí ì ṣaago bírú tàṣíkò wáyé ní ìgbà náà irú ẹni ó ní ààwẹ̀ sàárì rẹ̀ dẹ̀dá ó dé ní ẹlẹ́ẹ̀kejì ẹni tí ń jẹ sàárì lọ tó jẹ́ pé òun àti àlùfàjáàrí jọ ń yọ pọ̀ àlùfàjáàrí ọ̀yọ́ ní five forty lápẹ̀rẹ̀ wọ́n ń jẹ sàárì lọ títí títí tẹ́ wọ five forty ó ti mọ̀ pé àlùfàjárì yọ ọ lọ oná ń jẹun ó sì fẹ́ sọ̀pù padà àwọ̀ ẹtì ẹ̀ náà dáa ó sì ní sàárì ẹnì kẹta òǹlẹ̀ni tó jẹ́ pé ń jẹ sàárì lọ ń wá ń ṣe èméjì wípé àlùfàjárì etí yọ